إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بذلك على من شرور أنفسنا أعمالنا سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له فأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد سبحان الله لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما أحببتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم انا نسألك علما لا يرجى اللهم انا نسألك علما نافعا طريقا طيبا فهما منك حصلا وشفاء إليه بكل داء اللهم إنا نسألك الهدى والصبر والعلم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 àti àwọn sọ́pàá àti gbogbo àwọn tí wọ́n bá ní ìlànà iṣẹ́ láwọn fún àtìsọ́nà máa ń pàdé ìfẹ́lẹ̀ títí ní máa gbé ẹgbẹ́ gbogbo àtìsẹ́gbẹ́ ليلى ما سوى به الله تعالى برحمته وفضله لن تعقوب ولدي فتح الشجاع فتح الشجاع إليه وإن تنمو إلى صفة شغل النبي صلى الله عليه وسلم فيه الغفران أما قال ذلك فرأتكي إن شاء الله سبحانه وتعالى تكي إذا النبي صلى الله عليه وسلم من دام وجد بقلب وجد ọ̀rọ̀ ẹ̀rọ àdáwò ní wọn bá lábá ní sọ̀rọ̀ ẹ̀rọ àdáwò bá ẹ̀rọ sọ̀rọ̀ ọ̀dá fún wọn fi bá wọn rẹ̀ gbogbo táwọn aṣọ ní ìlú المسألة الثالثة عشرة الليل قول تعلاق إمام مساجد تعليمية الهجرة onílé ọ̀rọ̀ tí ó wà lábẹ́ àkórí oníbi ọ̀rọ̀ yìí ó يريد الله بكم اليسر ولا يريد بكم العسر òṣèlú ìjáde wá ayé àtọ́lọ́wọ́ ọba tí ó sọ̀rọ̀ ń pàtà mọ́ ìgbà àwẹ̀mú ṣáàrù ọmọmọ́ alẹ́lẹ́rí olùgbèrà ìdí ọkọ̀ ọ̀rọ̀ يريد الله بكم اليسر ولا يريد بكم العسر وبالله يشرف الطاقم طيب اللهم وما يريد بكم اليسر ètò fẹ́ fún yín ìjọ ìtọ́lọ́wọ́ bá fẹ́ fún yín òní ìjẹ̀ra ìtọ́lọ́wọ́ bá fẹ́ fún yín òní àlàáfíà wọ̀n láyé ní kúrúkú mọ̀ ẹ̀kùsù in tí ó bá máa jẹ́ ìlera wà ọ̀fẹ́ àwẹ̀ gbígbà ó lè wá fẹ́ máa mú nira dání yàtọ̀ sí nira àpìlípanú àwọn olùgbẹ̀gbẹ̀ ọ̀nà ọ̀gbọ̀n irú àwọn nira yẹn ọlọ́wọ̀n pàtàkì ìṣẹ́ olówá tí kọlọ̀wà mẹ́ṣọ́ lérú àpìlẹ̀ bẹ́ẹ̀ ẹni àkọ́kọ́ tó lọ sọ̀rọ̀ ń parẹ̀ táwọn àpá náà ṣiṣọ́ ní síra yẹn ولا المصاب الماذا المصاب قلنا والله كبر ولا المسافر قل يعني يقول àárín ìrìn ṣàrùdá ẹ̀lú ṣàrù kó dé kọ́pọ̀ sí ojú rẹ̀ tó wá lọ ní méjì lọ dájújì àwọn àbáwà ní gbé polisi tàbáwà ní gòbínáwà comfort zone wa lọ. Kárí ìpò wá gbéra láti kó wá lóun lọ sí nǹkan jẹ́gbó wá lóun wà lẹ́lẹ́ àbóhun wà lóṣùgbó àbóhun wà gbogbo ọ̀ṣọ́. Kò sí irú dáadáa láwọn ará kò bá àwọn ìgbé ṣe lójú rẹ̀ tí yóò mọ́ jọ lójú kí bẹ́ẹ̀ sì sán ó máa sùn sí kó dáa ju bẹ́ẹ̀ tó lè rẹ̀ lọ tipátipá ní òbí sùn mọ́júmọ́ kí yàrá tí wọ́n fi sí kó tóbi jú yàrá rẹ̀ lọ tipátipá ní òṣùwà wọ́n tí mú rẹ̀. ó jẹ́ ní wọ́n jẹ́ tó mẹ́ tó kúrò jẹ́ tí jẹ́ ní orí rẹ̀ lọ òṣùwà tí mú rẹ̀. ìgbà tí ó tún ní comfort kò lè bàtí wọ́n tó tí ìbá ti wá jẹ́ sọ́nà ó kú ìdílé ìdílé ó wá lọ bí tí kò ti wà kó pọ̀ tí ti ń dàbí àyè tí ti ń dàbí àyè ọ̀nà wà ní lílo àkàdé ìgbóná láti àkọwọ́ alábọ̀ta ẹgbẹ́ sọ̀rọ̀ láàrin ẹgbẹ́ nínú àwọn àhàdìtì yìí ọ̀rọ̀ wà mẹ́ pé tẹ̀kìyìrò ìgbòsáfí ní ìṣọ́ ẹni tí ń gbáwẹ̀ afúnni option tó yọ ọ̀bàwẹ̀ tó jẹ́ fámílì àtò àwọn àṣàlẹ́sà nínú tó bá wùwọ́ tó bá wù ẹ́ àwọn tó bá wùwọ́ àwọn ẹlẹ́yìn Lọ́lá ti gbọ́dọ̀ gbàgbé àgbọ̀dọ̀ gbàgbé pé Aṣíná Hákìtì wá pàtàkì ìdáhì. Ìjọ ọlọ́run tó mọ̀ ọba fárí ìyàgbì yìí tó sọ àwọn ọ̀ṣọ́nà fárí ìyàgbì yìí lókè ọ̀tí àtàgbàjì ìdáhì ìrọ̀jù. Ọlọ́run ọba sọ̀rọ̀ kéjì nínú ọba tí ń sàánú gbogbo aráyé tí ó sàwọn ìrìnkí nínú ọgbọ̀dà ìrìnkẹ́ lẹ́yìn tọ́lọ́ ọba sọ pé fàmọ́ ṣe ìjà ní gbóhùn ṣá àrọ̀fá ní ìbánisẹ̀ tí ó gbẹ́ni tó ṣùgbọ́n bá gbàgbà bá láyé gbogbo ọlọ́wà ní ẹgbẹ́ òun ní ẹ̀nà rẹ̀ wà máa ń ká àdàmà yíbọ̀lì ẹgbẹ́ sọ́lọ́ mọ̀bọ́ọ̀nù bá láyé àmọ́ mọ̀bọ́ọ̀nù bá lórí àrẹ̀ gbogbo ẹni tí bá ń ṣàárẹ̀ lásìkò àwọn àjá àmínú ramadana omi ìdìdì lọ́dà àjò ó sáàjá ní àjò láti sí ramadana lọ olúwa nílé pàrígbà tó ń bẹ̀rẹ̀ àjìyà alàmìṣẹ́ rí ramadana yẹ gbígbà àwẹ̀ rẹ̀ ìrítọ̀dá àwọn àní kó gbà tí ramadana bá ń lọ sí ọwọ́ àti gbogbo àwọn báyìí ọlọ́wà ní dídébì ti wá ṣe báyìí pé ìtẹ́ra lọ́wọ́ bá mẹ́ fún un wà láàrín orí ìlú bí kúmù rẹ̀ ìnira ní ó ti lè wo kékeré máa fọ́nà wọn ìjẹ́fẹ́ ìwọ̀n mùsùlùmí láàrín jẹ́ fàídà tó ní ìlà ìjẹ́ tó ní bọ̀kúta ìjẹ́ tó ní bàtà àlèyà pẹ́lú kùnlá ìjẹ́ ìsìlámù má fara ní rẹ̀ bísmìtì má fara ní rẹ̀ lórúkọ pọ̀ sí náà má fara ní rẹ̀ dúpọ̀ islam alùpàá ni ẹgbẹ́ ìṣọ́ ọ̀sákùnwọ́ àmá mọ́sàtà ẹgbẹ́ ọmọ ọmọ ìṣẹ̀lẹ̀ ohun àwọn àti ẹgbẹ́ ọmọ ọba yìí mọ́sàtà ọ̀tọ́ bárbára ní bá ti mọ́ mọ́sàtà padà mọ́sàtà rẹ̀ lé ìdí ni ẹ̀ ń bọ̀ lóòpàá ti wá ní wá lára. Bóòlọ́ ti wá àṣẹ́ ìfúnmọ̀ ni ó náà. ọlọ́wọ́ bá ṣe ìdẹ̀ fún wọn wà lọ ní ṣọ́ọ̀ṣì láti gẹ́lì fún mọ̀ ní ọ̀nà àwọn ọlọ́bà nira rẹ̀ o nínú ṣẹ̀rí àìdà sáfà alhamdu dọ́ wà ìdà dọ́ fọ́sáfà hàbí pàì ìdà sáfà alhamdu dọ́ wà ìdà dọ́ ìtàṣà àṣẹ́rì ràmìnà يريد الله بكم اليسر ولا يريد ẹni náà yìnyá tààrẹ ìṣe kúmọ́ alóhun gbẹ́gbẹ́ ìgbàrẹ́ gbọ́dọ̀bọ̀dọ́ láàrín òkú ìdìrà ní àwẹ́lẹ́ àti ìjọwájẹ̀ tó ń jẹ tó ṣe tó

Adébìnrin kí a rí ìyá àjò fún ìrìn ìrìn àjò yẹn, ìpín kan nínú ìyà fún ìrìn àjò. Gbogbo tí máa rí ìyà àjò bí ìgbà tó wà nínú gíní inú ìlera ni. Ọlọ́pàá máa lọ́pọ̀ wá bó ti ṣàbẹ̀ gbogbo. Àwọn náà alágbóní ṣìlá ṣòkùn tọ́lọ̀ ọ̀pá ti tó dé ìlọ́dá an tare ta mai hamuta ko ibn amru al-aslam don ba wa sabi annabi ne olúwa bèèrè bèèrè lọ́wọ́ annabi sallallahu alaihi tó wá bèèrè pé ó ní annabi dákun ọ̀rọ̀ tó ní àṣùrù àti òun yìí wà káà tẹ́fẹ́ ọ̀ṣùn ọ̀gá láàrin ọ̀rọ̀ yìí انت في الضوء اللي عليها وتعديه وكانت تنتهي وشنية الحمد لله أفضل لي قد دعس كسيتي دي من سبع الزاب داون داون صواب فقال يا رسول الله صلى الله عليه وسلم صوم اجبت وافطر اجبت اعطوا الله ربما قال They are very flexible. For after, they shift. Tó bá ṣì bù wọ́n náà nà túnú. Tẹ́lẹ̀ àdájọ́ ò sọ mú pẹ́kẹ̀ ló bá rí. Tó bá ṣì bù wọ́, gbàwẹ̀. Tó bá ṣì bù wọ́, ṣòro. Ṣàdéyìn. Adáṣì tẹ́gbà ìdìlà àrùn wà ní ṣọ́mọ́ ìgbà Anẹ́sì bí máa ní, ó ní mo ṣe ìyà àbìnrin àtàlẹ́bì pẹ̀lú sáàbù ọdún kẹrẹ sọ́lọ́lá àìwọ̀sọ́lá. Ó ní yàjò náà oṣù tí yá fi lọ sí oṣù Ramadana. Àwọn èèyàn wá pọ̀ nínú àwọn sàábé tí wọ́n pè yàjò. Àmọ́dé ní àjò yẹn àwọn sàábé pé méjì, àwọn èèyàn dáwẹ̀, àwọn òkú gbáwẹ̀. Àwọn tí wọ́n pàrẹ́ ní àtàwà ní àjò ọlọ́tí mú yóò dá àmọ́ká náà màrídọ́n áó fàíjà tó ń lè nàìjíríà àmọ́ bá gbó pé òun lè dá àwọn ilé ìlú wọn lọ́dún náà wọ́n gbá ọ̀rọ̀ yíwá dé kí gbá ṣe ń sọ fún wa táwọn tàbí náà ṣe rí wọn ní pàjàmìyà ìṣọ́ àti àmàlù mọ́sílẹ̀ wọ́n lè dùn mọ́sílẹ̀ àti àmẹ́lò káàdì ìgbẹ̀ni tó gbá sí ìṣẹ́ni tó túnú àti kó wá bẹ́ni ó túnú ilé ìgbésẹ̀ ó gbọ́nà àwọn tó gbáwẹ̀ gbogbo àwọn tí ó gbáwẹ̀ ẹ̀yìn náà ti kí ìjọba ó dá kí èsì tó fún amdábùn asìlà mìíràn ní èṣì ìta àpàásọ wà èṣì tá tàbí ní ìjúmọ̀ tí ó fún wa ní pé àdínájì sọ àwẹ̀dí ọ́ṣánà gbogbo àwọn òṣèré láti tẹ́fù bèèrè kò túnmà tó gbọ́lá fún kan kò gbọ́lá fún pé kí yóò gbàwẹ̀ tó ní ọmọ kò sì bọ́ra fún tẹ́yìn ọmọ dáàrẹ̀ fún ní ọ̀gbàgbọ́ bá tí ń bẹ ní àjò ṣùgbọ́n tàbá gbogbo ní kan àwọn jẹ́nẹ́rà àṣàbí tó wá lórí ọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ ní ilẹ̀ jẹ́nẹ́rà ní tàbá ní abẹ́gbẹ̀ ó mẹ́rin àkókè sáàrì àjò mọ́ gbáàrẹ̀ bí epo lọ́lá fún ojú kí ó gbáwọ̀ gbogbo ẹgbẹ́ bá ti ń dárí à ó mọ́ ń tẹ̀ta ó lọ láwọn ojú kí ni ọgbà ọ̀pẹ́ ṣe wọ́n ní káàkiri bí wọ́n wà mẹ́mìsàn náà àtàràbá mẹ́mìsàn أيوة إن الله سبحانه وتعالى يحب أن تقطع رخصه حديث عن النبي أنا أجل إنه الله بقى من تقوى الله في كيانا تلك وذلك اللي كان ó fẹ́ràn pé tóun bá fún àwọn ẹrú òun ní ẹ̀bẹ̀ ìrọ̀rùn pé á àìjọ ìdájí ní ìgbóhùn ọlọ́run máa ń appreciate káàmù ẹgbẹ́ oṣù máa ń abẹ́ ẹgbẹ́ ìgbóṣílẹ̀ kàmà yẹ́kọ̀rọ̀ àìtúkùtà tó ibọ́ lọ́wọ́ ṣe wá mú ìra kó ní kẹmọ́ ìsẹ̀bí kìní kan kẹwàá débẹ̀ tó jẹ́ṣẹ̀ yẹn inú ọlọ́wọ́ bí tó ṣẹ̀ tí bá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nínú rẹ̀ wá mọ́ ń dùn sí kẹ́yà kan kọ́lọ́wọ́ ọba ní afún ní ẹ̀jẹ̀ bá kó sì lọ́lọ́wọ́ kó sì rẹ̀

àwọn àgbàlọ́wọ̀ inú tó ní àdúgbò ṣe ọ̀nà àbá ẹ̀rẹ̀ ọ̀nà ṣe ọ̀nà àbá àtọ́ká ní wọ́n ṣe bí àwọn àpò ó tẹ̀lé ó tẹ̀lé ó tẹ̀lé kí ni ó mọ̀tẹ̀lẹ̀ ṣọ́ inú ọmọ pẹ̀tẹ̀ ẹ̀sẹ̀ ìgbó fún àwọn èèyàn tó wó wọ́n ti dìkẹ́ ní wà àwọn inú ọlọ́run wọ́n dùn káàrùn arìnrìn àjò sì lọ́sẹ̀ gidi bàbá tòtọ́bá ní káwọ́ àdífì yìí fi jọ pé káàrìnrìn àjò wọ́n gbáwò kó dàbí kó lọ́lá Nínú ìwáyà pé tọ́lọ̀ wọn bá ṣe tán fẹ́ pé tóun bá ṣe lọ́rọ̀ ẹ̀ táwọn èèyàn délẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni mọ́ fẹ́ pé ìbí tóun bá yọ̀ǹda rẹ̀ táwọn yóò sì gbà Àbá ní ṣùgbọ́n a lè bí ọ̀rọ̀ yí pẹ́lẹ̀ bákan, ó ní pé ìmọ̀ lẹ́yìn àdéyà àrọ̀ ìpínlọ̀kọ̀bá ìwọ̀dàdà. Ẹni ká sọ pé kó mọ̀ wùlẹ̀ ìgbàwẹ́ lọ́lá múbi lọ rẹ̀. Ajápẹ́ni tí ò ní rí mìíràn kankan níjọ tó bá kú fóun ní kó mọ̀ sán àwẹ̀ báyìí. Ó jẹ̀mọ́ sí. Ẹnu bí ìfẹ́ mọ́nà inú mú wa lẹ́mù arìnrìn àgbọ̀gbọ́mọ́gbàrùn tó náà bá wá ń gùn bẹ́ẹ̀ alìlà arjá ìtọ́lọ ẹ̀nà fún bàbá ẹni tọ́lọ wá rúrùn yọ̀dá pé ayọ̀dá rẹ̀ fún àbá yọ̀dá báyìí ó náà wá ní ọkọ̀ ní dáàbò ẹnu ní ìwà tí ò bá dáàbò rẹ̀ tó bá dídọ́ tó fẹ́ san àrùn ní padà yóò ti bọ́ sí nira tọmọ bí ó ti ní àjò tó wà ọjọ́ márùn-ún lórí wà ní àjò wá ní ọlọ́run wá pẹ̀lú tí yóò kó bú yẹn tẹ̀ tí yóò máa gbà wọn náà wá gbà lọ́dún márùn àwọn àmàlẹ́ ìlú ìwọ̀n náà gbogbo àwọn akókù àwọn bá ń jẹ àwọn gbogbo ti wa ìgbìmọ̀ láwọn ní àwọn jẹ àríṣẹ́ kí ni ìjọba àwọn jẹ ọjọ́ ajọ́ sáàkẹ̀ máa jẹ aláṣẹ́ ẹ̀pà òkú fi yọ́ kan aláàmùkú fi ta fún òun ti wá ń báwọn ọmọdámẹ́jọ́ lọ́gbọ́n bá gbá ní ìjọba àwọn àà ẹlẹ́ni tí ó bá ti mẹ́ra fọ́ sí ìlú ìlera bẹ́ẹ̀ agbẹ́gbẹ́ tó ń fẹ̀fẹ̀ ya tó bá ti mẹ́kọ́ lé gba àwẹ̀ nílé àjòyà àgbàlagbà náà ṣẹni láti sọ pé mọ́ ń lorú sọ yẹn lọ́lá fún lẹ́dọ́ ẹgbẹ́ àfikó bá àfikó padà ṣẹ́ padà ṣe ń ṣe tó àdá yàtà àwọn lágbára dáwọn ọba jẹ́ rajà kalọ̀wọ̀ kọ ṣe ń ṣe ṣe ń ṣe ṣe ń ṣe mẹ́rin ní ṣàwá ìṣàwà

kí ni kan náà ẹgbàwọ́ ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àbúsà ẹgbẹ̀ tó kó sírí ọ̀pẹ́ ọ̀pá wà ní wà ìṣọ́mọ̀lẹ́ àbúsà ẹgbẹ̀ tó kó sírí ọ̀pẹ́ ọ̀pá wà ní wà ìṣọ́mọ̀lẹ́ wọ́n gbà pé ẹni tó bá ní strength àti dáwẹ̀ pàṣọ́ ó wá gbá pàṣà wọ́n gbà ní tó ṣe yẹ tó dá ẹjọ́ ẹgbẹ́ mọ́rùn pàṣàrà àti dáwẹ̀ wà ó sì gbàwẹ̀ wọ́n ni ṣe dá wà táwọn sáré bèèrè lórí wọ́n bí ṣe lórí kúwà wàmádá wọ̀tọ̀ àà tó ń dọ́ tí èèyàn bá ti ní kúwà wọ́n gbà kó máa ta ìjọ́ tí èèyàn bá ti ní kúwà kó tó kí ní ọba bẹ̀rẹ̀ tọ́ ìrìnà náwà nínú gbàgbọ́ lọ́rí mọ́ sílẹ̀ dàdájú àrìṣàdàkàláwò ilá ṣẹ̀bẹ̀ ìrìnlúdá pàtàkọ̀ ọlọ́run yọ mọ́nà lọ sójú ọ̀nà ìrìnà àti ìpayọ̀ ọlọ́run lọ́mọ kílẹ̀ lọ wọ̀nà dákọ̀ta lè fẹ́ fún àti dí kan pé aṣọ́ òkùnkùn sáfà kágbàgbẹ̀ ní ìyàtò ìràkára yẹ ṣùpọ̀ àwọn àpù tó bá ti já sí pé yóò kó lè rádá ní fẹ́ jẹ́ mùsùlùmí a kìí ṣe dáadáa kìí ṣe ṣe tó dáa kìí ṣe ṣe eré oníkágbàwẹ̀ gbàna àkátúnú gbà yẹn gan ló dáa kódà ohun Ìjọ́ wa jẹ́ ìpé ọ̀rọ̀ ta ẹ̀rí tó wá látọ̀ọ̀dọ̀ tí èṣẹ́ yọ kan mọ́ta wọn sàájá lẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ọ̀nà ààrẹ inú ọmọ wọn yárin ẹwà pàdẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam kíkà nẹ́bí sọ pé lẹ́yìn sàmìnà lè bẹ́rù ọ̀rọ̀ yìí fún kí sábàbù ìwòrò òjì kí mo ló lè sábàbù ìwòrò òjì ó ní títà tẹ́lì ìṣọ́ ọ̀rọ̀ kéèsì wọ́n ni jordan adájọ́ àtàwọn tàbí bẹ̀rẹ̀ ní àjọ lọ́kùnrin náà agbáwẹ̀ ó wá gbọ́wọ́ ọ̀sán tí òun mú gan ọ̀rọ̀ yẹn pọ̀ ẹgbẹ́ pàmò kí ni ariwo rẹ̀ ọ̀rọ̀ yẹn mú gan lọ́pọ̀ rẹ̀ ọ̀rọ̀ yẹn fún jẹ́ ẹni tó wá jẹ́ aláwẹ̀ ẹjọ́ náà ó ti wá ń pọ́ sí bí ìjìnà òjúwá nínú gbàtíwà náà yíwá tó ti dá púpọ̀ ó ti dámúrù anábíwá rí tí àwọn èrò pé sájá gbogbo ẹnìkan anábíwá rí ojú tí wọ́n pé èwo ní ṣẹlẹ̀ ń dẹ̀ aláwẹ̀ yìí ó sì tàbí anábíwá ní lẹ́yìn ìṣàbẹ́lá lè bẹ́rù àṣìṣìyà kìí ṣe lára tó dá ilé ìrùmọ̀lá ìrìnàjò kí ló máa náà ṣọ̀rọ̀ ibi sí nítorí tẹ́lì yẹn ààwẹ̀ yẹn padà kó ìdàmà wọ́n sì tàbí wọ́n máa jẹ́ àárín àlẹ́kùn ìdí ẹ̀ṣíwà àtẹ́lẹ̀ àkókò ìṣíwọ̀n ìlú àti àtẹ́jìláńtì. Pápára rẹ̀ tó ní ọbẹ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀. Ọlọ́run bá ṣẹ̀ṣẹ̀ ní ọdún tó ọba tó lágbára wọn ọ̀nà ìjẹ̀ṣẹ̀. Ìbáàbì ìfàdà ògbìbáàbì fàdà àǹfààní ìkàjẹ̀yọ̀lá àbúyà nígbà tá a máa ń ti ìjú wọn fi yẹ tó já tó láwọn mọ́gbé ṣàwárí nínú àwọn ṣàwárí ìlàkúnlẹ́yà ní àmì ìwà inú táwọn náàrí ìgbìmọ̀ iṣẹ́ ìsàlẹ̀ ṣùgbọ́n kí láwọn mọ́bí tẹ̀lé mú àwọn mọ́ bí ń pé a lè lo am sípò rẹ̀ a am ó wà ní lẹ́ìsàmì nàbí bẹ́rù àṣìyà àmùsàdọ́ ayé lẹ́ìsàmì nàbí الصيام في السفر الصيام في السفر الله ليس في البر الصيام في السفر الصيام في السفر àìmọ̀ gbogbo ẹ̀rọ̀tọ̀ wa mẹ́sọ lárúbá àti kó lọ máa sọ àǹkọ́ dárárúbá gbọ́n àti gbọ́ lárúbá rẹ̀. a máa mọ́ mọ́ àmọ́dé gẹ́rẹ̀ jẹ máa àmọ́ torí ìjọ tó gún náà tí wá jẹ mọ́ kó nǹkan ìdàdáde ara nǹkan ìdàdọ́mọ̀ kó jáde albayanu wà dẹ́ èyàn máa ń pa èyàn sì máa ń pọn mẹ́ta rẹ̀ sí ògbèrè tó ní bá lè fa ìdá tẹ́lẹ̀ afọ́ àrídá pàkéjì kan alẹ́lòmí àwọn ẹlòmí náà òyìn lè mọ́ ẹrù kìlíkan sí gbogbo táà sọ látàárọ̀ yìí nípa pé àwẹ̀ ẹ̀fà ìrìn àjò ó lè fún ìrìn àjò ó lè fún àdàdà ní nípa wà lè fà wọ́pẹ́ lásìkò ti wá mix of transportation ó ti rọrùn nísì àwọn wàsá inú kàràkù láti lásìkò ti wá ó ti wà kúrí ó ti ń fúnyàn nísì ni ó wá wọ́pẹ́ wàhálà sí ìrìn àjò mọ́ ń bí lànà kò bíbẹ̀ mọ́ ní kò ní tèso nítorí ẹ̀ kò tọ́ lásìkò ti wà yìí láàrin àjò kan ó wá sọ fóun fẹ́ kí ó nítorí gbé

láwọn ọgbà ẹ tí tó rọrùn jùlọ tí ń tẹ́ ní àtẹ̀lẹ́ kan gbọ́ ẹ̀sìn na kúrú alánìyàn náà kájú ibi ọ̀n tó mẹ́rin bí ìpẹ̀lẹ́yìn láti 2024 wà láǹfààní ọ̀rẹ́ mi kan bẹ́ Mọ̀dínà ọmọ Egypt ní wọ́n náà tó bá ti ilé ẹgbẹ̀ mọ́ nàìjíríà sí gbogbo aláì tí ọmọ ẹgbẹ́ tààrí ṣe kọ́ tẹ̀lé hakim tó kà yọ fídíò gbé jáde àti kìdí gbé ààrẹ ọlọ́mọdé wọn padà àti ilé lọ́wọ́ àwọn ọmọdé lẹ́jọ́ ó kà ní àdílé ọmọ ní àmọ́ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n bèèrè lọ́wọ́ wọn àwọn tí wọ́n jọ sí lọ́nà àwọn yóò tó àwọn àà nàìjíríà níta ó wá bá ń gbé ó ra ń gbọ́n bẹ́ẹ̀ ni àti lè pa lọ́nà ní á ah, èmi náà níṣẹ́ lẹ̀ yìí ọ̀dà lọ ìdájú là ń lọ bí a ń lọ pàdé gbéra lọ bí ẹ̀sọ́ bá ní ká lọ wẹ́ nàìjíríà ní ìpẹ́jọ ọmọ àti ìdágbòrú ẹ̀ àwọn ilẹ̀ lárúbáwá ń sa orí àtìgbọ́lọ́lọ́ ọkàn pàdé pàdé lọ́sẹ́ tú lára àkúrí wọ́n gbé wá fún àwọn ọmọ ìlú náà máa ṣàbá bàbá ìlà ìgbàgbà fresh ìgbà mútá pàríṣẹ́ ìgbùngbùn àkúrí àkọ́bá gbé nípò ìgbà tó wà ní Egypt àti ní táwọn ọmọdé ṣe bá ń jìnà ó ti gbé nínú wa mo bá ní àwọn àwọn alágbá ti mọ́ sí ẹgbẹ́ fi ṣọ́ọ̀dì wọ́n àwọn èmi náà lè gún ìmá ìjọ náà ní kọ̀kọ̀ gún àkúnmí ìfẹ́m náà ní gún àkúnmí ọ̀run àfá ó ní lára àwọn means of transportation tó rọrùn àwọn ọlọ́lá ní fẹ́ gún àkúnmí jọ náà a máa ń wò pé ṣé tí àwọn fi ṣìyà jù rí àgbọ̀ rẹ̀ yóò gún lè kalọ́ mọ́ká yìí lọ àyè gbójúmọ́ tó gbìgbé tí ìbá lè gbígbé àbá bẹ̀rẹ̀ ìjọ náà àbá òjú bí ayé sí Muhammadu rasul lọ́gbọ́n àbálọ́rà tó bá kọpa tẹ́rẹ́mù àtìkún lásán ògbà kíní ìmúlẹ̀ adáni o àwọn kọ́nà ìgbà tí náà kó mítà fẹ́ tí ó palẹ̀ pátápátá ọmọ bí tẹ́rì ìwà mo ti palẹ̀ sí níwájú mi èmi náà bá gún títí sọ nígbà tí ó náà rúwá ìgbà tí mo wà lórí

olówó rẹ̀ dáṣọ ó ṣáàrùn ọmọ ti pé ó pé báyìí ó wà mẹ́sù bọ́lẹ̀. àṣé ó ní lẹ́gùn tí èyàn tí ó fi palẹ̀ wọ́kọ́ jẹ́ ṣèjúwà bá ìṣẹ́wájú ọgọ́rẹ̀ bí ẹ̀yìn náà kọlẹ̀

lọ́pọ̀ orígun kódà ọkọ̀ ẹ ti ọrọ̀ mi sí orígun àkúnmí ní wá kẹ́ tó rọrùn sàlámọ̀ rẹ̀ kódà fẹ́ lọ́gbọ́dá kí mọ̀ sí ìrọ̀rùn tó ti wà fáwà níṣẹ́ àmọ́ tó ń ti rọrùn yẹn availability ọ̀rọ̀ ti wà ó ti pọ̀ tó ń ti bẹ́ẹ̀ pàgbọ́dọ̀ káńsù dájọ́ yìí káàrí àǹgbà sí jẹ̀kùn rẹ̀ tẹ́jọ́kùn lábí ṣe sábà pèsè òyẹ́ká tó mọ́ ìtòdájọ́ ẹ̀mọ́ àwọn àfáà ní dáṣìbí tó dé pé nọ̀dáfẹ́kùn ti bá àwọn nọ̀dáfẹ́kùn lápàtà yóò lápẹ́kùn nọ̀dáfẹ́kùn ti bá àwọn wọ́n fún ìgbókù báwọn ọ̀dọ́ rẹ̀ fàílù tọ̀mírù ṣàtàkùn fi Àbáwọn ará ìlú láti ìgbà ìlú àkọ́ ìhàjò lọ́yìn aláwọ̀ ilé ìṣẹ́ bá rùn bá ìfẹ́ eh, ìrìnàjò lásìkò tí wà ní ìṣọ̀tà sọlọ́sẹ̀ bí rọrùn wọ́n lá ń pàṣẹ ìfìwọ̀n sọ́rọ̀ ọba tó mọ ọ̀pọ̀ tó mọ gbangba ọba tó mọ àgbọ́ngán kúrà tó mí tó mọ ìdíta padà bọ́ gbogbo tó mọ gbogbo ẹ̀ orójọ ọ̀rọ̀ kalẹ̀ pé wà mẹ́ta náà rọ́gbùgà ìyá olúwarí ìgbàgbé wọn káàlọ́ lọ́run àtúpàtẹ́sọ ọ̀rọ̀ wà kóòlì àtúpàtẹ́sọ ọ̀rọ̀ ọlọ́ọ̀bà mẹ́ tó sọ pé wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́gbẹ̀rẹ̀ ló mọ̀ ẹ̀yin ò mọ̀ ọlọ́run ló mọ̀ ẹ̀yin ò mọ̀ àtún wáyà mi náà tó tó lọ́nà àyà àyà tí bí sọ nípa akámọ̀ gbàwẹ̀ nínú rúkọ̀tù alìpìtà ìsáfà ní ká lè máa túnú lórí ìyàjò nínú àyà yẹn olúwàtọ́ mẹ́ pé yorí ìgbòrò wọ́n ولا يريد بكم العسر ìtumọ̀ rẹ̀ ní pé ní ẹgbẹ́sọ̀rọ̀ ṣòhùnà ìrọrùn àti dẹ̀kùn yẹ gẹ́gẹ́ àti gáṣe nǹkan rọrùn fá ní ìyàjò amúrò ní orí ìdòhùnwà ó gẹ́gẹ́ lọ́wọ́ bá fẹ́ afẹ́ṣe nǹkan ní rọrùn fá ní ìyàjò náà ìfà nínú èròǹgbà ṣẹ̀rí àgbẹ̀gẹ̀ àti tágẹ́ ṣẹ̀rí àgbẹ̀gẹ̀ ká tó máa sọ pé ẹnìyànlẹ́rí ṣàrọ̀ àti ìfẹ́ ni tó ṣe pé ó fi ẹ̀sìn yí lọ́lẹ̀ wúwà fọ́ọ̀dẹ̀ kò zàmánì wọlìmàkà nígbà ìsà ó lẹ́n tó dá zàmánì ìgbà wọlìmàkà ní àìjì wọlìmàkà àtàwọn èèyàn tí ó mọ̀ ń lo zàmánì tí ó mọ̀ ń lo màkánì àwọn èèyàn tí ó mọ̀ ń lo ìgbà tí ó mọ̀ ń lo àìjì ọlọ́pàá ọgbọ̀n ọlọ́ọ̀bá ló wá mọ́ sí ní ìjà àwọn èèyàn òun sì lè mọ́ kí ló lè kó ìjẹ̀kù máwẹ̀ yìí òun ló sì mọ́ kí ló dá fáwẹ̀ yìí olúmọ gbogbo ẹ̀ òun náà ní ká fọ̀rọ̀ sílẹ̀ lórí ọba àdìkan láṣọ pé aláàrínà àlámù màdìkọ́lá ọdún wà ní ọgbẹ́ ìlú ṣe ẹgbọ́n ọlọ́run ọba tó dẹ́ ìdá ó mọ́ tó ليعلم المسلم انه اذا اخبره الله ورسوله امره ان يكن له الخير الخيار ان يكن له الخير من امره فنردها مع عباد الله المؤمنين المسلمين الذين لا يقدمون لا يقدمون لا يقدمون لا يقدمون لا يقدمون بين يدي الله

òní mẹ́rin lásìkò tó máa ti bá ọba àjẹ́ lásìkò wà àdíkè ìyàlúwọ̀ gbogbo àsìkò pátápátá olẹ́ ìrìn àjò mọ́ bíbà lóòtọ́ means of transportation lásìkò tiwa ó ti rọrùn ju tànà lọ ayé ẹ̀kọ́ jẹma ó ti rọrùn wọ́n kàn rọrùn ní iṣẹ́ àwọn arìnrìn àjò láàrín mọ́ bí àwọn náà ti

ìpìlẹ̀ sí ìgbàjẹ́ ìgbọ́nà ẹlẹ́ẹ̀kejì ó wà lọ mẹ́ta wà fáà lóríṣiríṣi wọ́n mẹ́ta wà fáà lóríṣiríṣi ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún mẹ́ta wà mùsùlùmí lágbàáyé mẹ́ẹ̀ ọ́ndẹ̀ mọ́ kí ní tí ń ṣẹlẹ̀ ń bú mẹ́ẹ̀ ah, àwọn olè orí àwọn ará Amẹ́ríkà ọ̀yà ọ̀yọ́ ara Canada orí àwọn yóò náà àwọn yóò náà sì ní ìgbìyàn sálà fún náà alákàájí lárúbánu gbọ́ ọmọ sí jẹ̀rẹ̀ yàdà alábọ̀ Islam kí ló ṣẹlẹ̀ ní Muslim world lágbàáyé Islam kí ló ṣẹlẹ̀ àwọn Islamic countries kí ló ṣẹlẹ̀ ẹ̀ ọpàdé ara Egypt yóò sọ fún ọdún ṣẹlẹ̀ gbogbo àwọn kíní kan bẹ̀rẹ̀ àwọn ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ wà láyà ń yọba kí mo ráṣe ẹyọ ọlọ́run kẹwa ìdámọ́wọ́ àwọn ìjọba níwò wí kápá wọn ní títò bá ń dígbò àwọn láìkẹsẹ̀ kéré àwọn àwọn nàìjíríà afúnwárí tó wá sí bíta orí jẹ́ ìpò ẹ̀sùn fún ọlọ́pàá mi ní kò bọ̀dá ní fún ẹ̀fẹ́ ìdá mú mẹ́rẹ̀ sẹ́kẹ̀ ọlọ́pàá kò mú kí ni òmò dàdà kò ní bọ̀dá ní ah tán bá ń jẹ́ mo ti rí ìbọn lọ́wọ́ ọlọ́pàá sáwọn ní màá ní bẹ́ẹ̀ ni àmọ́ èmi náà mọ́ bí tí mo rí dékè lórí ìbọn bí àfihàn bí àgbọ̀dọ̀ máa ń ìbọn lọ́wọ́ àwọn ọlọ́pàá bọ̀ lásìgbò inú haram nínú ìrúrú ní kìbọn ó lè rọ́lọ́pàá tí a gbé olè ní mọ́tò ọlọ́pàá mọ́tò ọlọ́pàá tí wá jẹ́ bèèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́pàá bèèrè lọ́mọ́ sábà rẹ̀ ah, tó bá jí mọ́tò ọlọ́pàá tí wá mọ́ tó bèèrè ah, mẹ́rin márùn-ún mẹ́fà ọdún mọ́wàá ọlọ́pàá ìṣàwòdí tó bá rọ́lọ́pàá ní di mọ́tò ọlọ́pàá ọlọ́pàá ìwọ̀n ẹyọ kan ó ní kánà lè mọ̀ dánù kò sí ní kí mọ̀ dánù ọlọ́pàá ẹgbẹ́ ọkàn yẹn tó bá ilé sáà tó bọ́ ẹ̀lú ọkọ̀ rẹ̀ tó ń gbogbo àwọn tó wà sọ̀rọ̀ àmì ẹ̀wọ̀n pé ìtọ́sí pé kí ló tẹ̀lẹ̀ ìdí ìdáná fẹ́ mú ìdáná wá ọ tó bá ṣètọ́ sí nìkan pé wọ́n bá ti pọ́ ọ̀kadà ní onílẹ̀ tó bá kàn náà báyìí kò sí pé ọ̀gá ọ̀fàdà tó wà bá ń pé ó lè kí ń jẹ́ fẹ́ lọ́nà àìṣẹ́gbọ́n márùn ún tánà inú orílẹ̀ àmá táà rágbọ́ ìtáà kàlámù ó wà ṣe pàpùlọ̀ ọlọ́mọ inú tí wà náà ọlọ́mọ táà fún ojú wà náà ṣe ọlọ́mọ tí ojú wà náà ṣe tó gba àwọn tán lọ ń wo méjì wa láti máa fi wò pé kò yẹ kí dájọ́ yẹ ṣe ó gbà ní èkó fílẹ̀sì fílẹ̀sì jẹ́ àfẹ́mọ̀ pé ìnira tí èèyàn máa ń rí emotionally ó ju ìnira tí èèyàn máa ń rí physically lọ tọ́rọ́ ní tọ́ ìwé ìgbà tọ́ ìnàlẹ́gbà fara fara fara yóò gbọ́ yóò gbọ́ yóò gbọ́ tí ó sì mọ́ fíì pé tí ó lẹ́yìn ọjọ́ mẹ́ta mẹ́rin ní ìgbàgbà mo jẹ́ lẹ́bí tó ń tọ́jú emotionally ó rí ẹgbà ọjọ́ kankan amọ́kọ̀ ọgbẹ́ òkè máa ní ọmọ ní ọjọ́ ìdá àbá inú ó sì mẹ́rin dáa bí but ẹjọ́ ìwọ̀n ní ṣe é rù wọ́n máa lẹ́rọ tó ọ̀rẹ́ ọ̀rẹ́ ah, mi ò bú ìnà wọn ẹ̀kọ́ òkú ilé àmọ́tọ́ ti ṣe mú ojú emotional torture lágbára tó jẹ́ pé èyí ṣe ní ohun tàbí ṣe fún ẹ̀ mọ́mọ̀ fi ẹ bá ìjà lọ́fì mọ́mọ̀ bypass the emotion by mọ́ṣẹ́ discipline yẹn pẹ̀lú emotion rẹ̀ ọjọ́ pàdà pàtàkì àpàṣáyé tó pàyẹnyẹ sáyé àwọn ọlọ́pọ̀ láyá láàmà ìgbà nínú mọ̀lá fẹ́ kí wọ́n dákùn àwọn obìnrin wá ní ilé ìwọ́n fẹ́ lọ́lọ́pọ̀ ní wọn ìlẹ́gbẹ́nú àtọ́ǹta ẹnu ayé àwọn obìnrin méjì àtàbí mọ́jútà tí mental health náà mental health ní láti wọ́n lè fi ọkọ̀ ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mental health mental health mental health ọlọ́wọ́ sàlẹ́wà ó lè gbà kálùkù wa ní ilé alámọ̀dínà alákùnjà àwọn sàbí àlẹ́gbà Muhammad sallallahu alaihi ọ̀rọ̀ káyìyà tó wá pàríyà tó lè fi lò olóhun bẹ pẹ̀lú abúbáṣọ́tà ìfàárí tó tẹ́lá àdájẹ́wà pàtàkì máàpì wọ́n náà mọ̀ ìfàárí ní ìfàárí wọ́n ni wọ́n mọ̀ àbúbáṣọ́tà ìfàárí àbúbáṣọ́tà ìfàárí orí ọkọ́ ni ìfàárí náà wọ́n tàbí àjẹ́ so àbúbáṣọ́tà ìfàárí rí aláhà ó lọ́mọ́ sí ilẹ̀ ìgbà láwọn ọjọ́ sí ìyàjò fíṣà bí ìlà tẹ́lú ìlànà inú ọkọ̀ ojú omi làwọn wà àwọn àmọ̀ láti àdúgbò kan lọ́pẹ̀lẹ̀ tó sọ àwọn tí wọ́n mọ̀ láti tó sọ oṣù tí yá pè ipọ́ sí fíyẹ́ lọ́pọ̀pọ̀ oṣù lọ́pọ̀pọ̀ ó nígbà táwọn ṣe dà wọ́n bá rí pé wọ́n bá gbójú ọ̀sán fún àbúbásọ́rọ́ tàbí tàbí wọ́n gbé níwájú rẹ̀ tán ó jẹ́ lọ́sì pé àwọn èkó òkúnlù ìlú ọ̀rọ̀ ọdẹ̀ wọ́n kọjú omi náà ní gbogbo ilé àgbúgbò àwọn àwọn sì ní pé ilé rẹ̀ yá ti wà nínú ó ní bá ń pè ìwúyà ẹ bá ń gbé ìjẹ́kí ìjẹkalẹ̀ wá bẹ́ẹ̀bẹ̀rẹ̀ sí ní jẹun ah! ó bá fífò pé ìwọ́n náà ọmọ bọ̀ jáfà kájọ jóde ìlú bá ní aláṣà sáwọn gbóyó wọ́n bá tẹ̀ láàrin mọ́ tún bá bá bẹ̀rẹ̀ àjò ah! ilé láti wò yá ìtì ìtàrí ìrìnàjò báyìí àgbàṣọ́lọ́ tí wọ́n sọ fún pé àtẹ́rùsọ̀bọ̀ fàkàtà sí ìjọba rẹ̀. Ẹ̀kọ́ tábọ̀lọ̀ ní pé arìnrìn-àjò lè túnmọ́ tán wí o, ìgbà láàyè tó dé pé òtìgbà tó bá tó dé yàtò. Tó bá ti palẹ̀ mọ́tán tó ti prepare tán, bóyá mẹ́lọ wọ public bus ni o, ìjọpọ̀ ara ìmọ́ ni ó ti wá kó ẹ̀bùsí mọ́tò ti sí gbogbo ẹ̀. Kó tó ogun mọ́tò owó lè kọ́kọ́ jẹun kó yóná wà lórí ọkọ̀ kó sì wá lọ. Nítorí pé ń gbọ́ òtìdí pé ó ti mọ̀ fóun ṣe ìyàjò ìgbà láàájẹ́ kó tún lò ó ṣe kí ni òtìpá tí a fàájí tó ìṣẹ́lú jẹ́ nígbẹ́ kó máa jẹ́ pé yóò pọ̀pọ̀ gbàrẹ̀ kó láti dé kó òpé àtúgbà tó dárin ìyàtì lòun ó tó máa jẹun táwọn olóko bá mú kó tó dárin ọ̀nà kọ́ jẹun kọ́ ní jẹun kọ́ sí kí ni Muhammad ibn Ka'ab ó náà lóun wá sọ́dọ̀ Anas ibn Malik radiyallahu anhu fi Ramadan inú oṣù Ramadan wa huwa yuridu safara onílọ́dún náà anẹ́sìdè máa ń tún bẹ̀ẹ́sì ìyàtò wàkọ̀dì rúṣì láti láwọ́ ránṣẹ́ látò nǹkan fún ọ̀nà tó bẹ́ gùn tèrè àjò wọ́n ti bá pèpí ẹ̀sì àgá àti tọ́jú àgbómìnrin láti tẹ̀lú ní wọ́n ti ṣe bá wà láti sàfihà àbásáfà aṣọ tí a náà sílè máa ní òun pọ̀ méjì ìrìnàjò lọ́dún náà ó ti wọ́ ó ti gbára ó ti wá wọ́n sọ ìrìnàjò tán àkúmí ti rẹ́dì ìjábọ́ bá lọ pàdá á ti tọ̀ àmì àkàrí tó bá ní ẹ̀lá ẹ̀bá agbóúnjẹ wá lọ́sùn rámàdánà ni ó àkà kí ní ṣe ṣe jẹun ah, Muhammad ibn Ka'ab Muhammad ibn Ka'ab nínú wọn tó fún ánà sí pé ṣùgbọ́n èyí jẹ́ tó ń ṣe ìgbà sí ṣùgbọ́n a oní ṣùgbọ́n tó máa rántí ó bá kún ọ̀rán kó mẹ́rin ìpùsìbá ní ìyẹn ń já sí pé arìnrìnàjò lè túnú arìnrìnàjò lè túnú kò dìgbà tó bá mú dáàrin èèyàn kò dìgbà tó bá mú sí àárín èèyàn bó ṣe tí ń múra ń lè náà tó ti gbẹ̀ tó ti wàṣọ tó ti mú ó ti rọpò sí mọ́tò ó ti tẹ́ẹ̀kì ọ́ìdì ó ti tẹ́ẹ̀kì epo ó ti tẹ́ẹ̀kì gbogbo ẹ̀ ẹ̀rọ yàtọ̀ ẹ̀bá gbóúnjẹ wá ẹ̀gbóúnjẹ ó jẹ́ mọ́ yóò pàápù ààrìyí rọ́sọ́tọ́ ìrìnàmọ́ ààrìyí rọ́sọ́tọ́ ìrìnàmọ́ ẹ̀jẹ̀ ni tábọ̀lọ̀ láti máa lábọ̀lọ̀ wọn ánàbú pàtàkùnlẹ̀ bákaná àwọn ọ̀rọ̀ sì wá mọ́ ibi àwọn òfẹ́ ìfẹ́ sí ìgbẹ̀lá wọ́n ni wọ́n ẹnìkan náà ń pè ní àfúnṣà àìjì oúnjẹ ìmáhání ó ní òun àkọrẹ́ nǹkan àwọn pọ̀ láti ọmọrọ ìgbà àwọn pọ̀ láti ọmọrọ fàwọ́ fẹ́ ilẹ̀ ìdá làwọn bá rí oṣù rọ̀mọ̀dánà lọ sí àwọn obẹ̀rẹ̀ àwọn àmàmà lè dákò àbú ìrà fanàzáìta fi àrùn àrí ọ̀rọ̀ àdúgbò jẹ́rí sí àbú ìrà àwọn akéjì lọ́dún náà ó ní àmàràngbà tí ó máa dáwọn ọmọ bẹ́nu àwẹ̀ áàpì yawmin shadidil har fi yawmin shadidil har ọlọ́gbọ́n náà òun gbọ́ òun gbọ́ ìgbóná فأصبحنا مفترين olúwà àwọn ti wá rí fóòrùn ti mú látàlẹ́ títí tí ó lè mú tó mú bẹ̀rọ lànàá فأصبحنا مفترين ó láwọn láwọn jọ sí ìrìnàjò àwọn wá jí láàárọ̀ láyé láàárọ̀ àwọn ìrìnàjò làwọn wá ó lọ́kùnrin àwọn ọmọ ìgbà láàárín ó nígbà àwọn wá bẹ́ẹ̀ فدخل علينا أبو هريرة رضي الله تعالى عنه نصف النهار ìgbàmú ìrẹ́ra wá gbọ́ pé àwọn àlejò kan dé sátúkú àwọn arákùnrin àbá wá wá kí wọ́n ní sí àti sí ìwájẹ́ lọ́sàn gẹ́gẹ́ fàwájádà sọ àṣíbá náà yẹ̀rìtẹ́lẹ̀ ṣùgbà tàbí wàhálà ìsúwá omi náà tó pọ̀ ó wá nígbà ní wọ́n bèèrè pẹ̀lápù tẹ́lì bá ń rí bí ọ̀pẹ tútù ẹ̀yìnwé rẹ̀ kẹ̀kẹ́ ìdáborí bóyá yóò fi ẹ̀dẹ́ ṣùgbọ́n ní lára kílẹ̀ ìṣàkìtàbù ìlú apọ̀ gbàgbó yàrá wá ní tí ń bèèrè àti wá ní pé wọ́n pé má bá àgbóṣọ ẹ̀dẹ̀ àwọn èèyàn ó gbàwẹ̀ ní ìfẹ́jì ní kọ̀pínbà àbúrírọ ni máa hàmánàwò kí ló fẹ́ ló ní mú mọ́ta máa hàmánàwò alà alàrù kí ló sọ ohun tó ní gbàwẹ̀ tó wò tó báyìí tó bù sí túnú kọjú rọ́sọ̀ṣọ̀lọ́ ìlàwó máa rí tó bá kún pẹ̀lú bó ti ṣe rárẹ̀ yìí máa sọ ìtàgbẹ̀wọ̀ ìrí bá yíkè ìrìnà ìtumọ̀ rẹ̀ wípé olóbọ̀ wà rẹ̀ púpọ̀ náà ń sàánú rẹ̀ nítọ̀wà sàgbà yọrí ìgbòròwà ọ̀bẹ̀ kọ̀ọ̀lẹ̀ yóò sí Abu Salamata ibn Abi ibn Abdurrahman olóṣọ́rọ̀ tó látọ̀rọ̀ bàbá tó gbé lọ́nà ó nígbà àbúrà tó sọ pé aṣọ́ ìmọ̀ ìsàfàr kàlùmọ́ sẹ́rì sí àbá wọn ní ẹgbẹ́ bá ń tí ń bẹ nílé àjò tí tó ń bá rẹ̀ ó dàbí ẹni tí ń bẹ nílé tí ń ṣírò ẹni tí ó ṣe ní àjò tí ẹgbùn ṣe tí Ah, ah, wọ́n nígbà ló pé ìgbà àtẹ́bẹ̀ ìlọ̀kún wàtàwà dáadáa wọ̀tà tí agbára rẹ̀ bá ká tó àbátagbára rẹ̀ bá ti ta ìrí ìgbòmọ́ ẹgbòmọ́ ìjọ́sù aláàrẹ̀ ìgbòmọ́ ẹni رضي الله عنه وعن بعضهما وعن الصحابة أجمعين هو في بداية ما بعد من عن ابن أبو لا تقل قصر ويسر nítorí obìnrin bí i nípa ìlera àti ìjẹ̀kùnrin àwọn òbí yóò sọ̀rọ̀ náà yà rẹ̀ ìjẹ̀kùn ọlọ́run tọ́lọ̀ ṣe wọ́n àwọn ọlọ́run nígbà ọlọ́run ṣàánú rẹ̀ kí ló lé lọ́rọ̀ ṣàánú ó ṣàǹfàrà àmára ìlànà tí ìyàbá agbára àgbà ó lè gbà dáṣe ráwọn àtàrù bí iná báwọn nínú àwọn sọ̀hánà náà wọ́n sí kí ni ọ̀rọ̀ ìjọ́lá wá ìṣẹ́rọ̀ wọ́n ni àwọn aláìṣà mọ́ ń ni àwọn aláìṣà kìí yálà wá ìṣà sí ń gbáàrù bá ọdún ìpọ̀ta lọ́gbẹ̀lẹ́gbẹ̀ ìyẹ́ lè gbà àwọn ilé ní àjò tó bá tún gbà pé kò rí fún ìyàbá àbá ọ̀pọ̀lá ìlú ọmọ ọ̀làrí wọ́n ní ìwọ̀n ìṣẹ́ ìgbàgbò náà ní gbogbo àgbẹ̀ lọ́yà ọlọ́síṣọ́ ó ní wà láàpọ̀lọ́ sápà ó ní kí túbò ti bá ń bẹ rí rẹ̀ fa áàkùnkùn bí sọ́tẹ̀ láà kí n wá gba sàárà àtọ́lọ́wọ̀ ọba fún mi àṣàbò ìlàjà ní àṣò ìyẹ́ tọ́bí lọ́rùn fún kíwá nínú ìgbà ọlọ́run sáàmù ìgbé ibi wọ́n bára ní ara rẹ̀ ṣe gbogbo ẹni tó náà tàbí ní àgbò rẹ̀ dáadáa títí ra mílẹ̀ máa ọ̀rà rẹ̀ àgbìtagbára rẹ̀ bá ká pẹ́lú ní ọ̀ṣẹ̀ ẹ̀dá wọ́n sáàdà kàtàlá rẹ̀ lọ́nà nínú àwọn ẹjọ́ lọ́wọ́ bó fẹ́ nira fún tí ó lóòsù gbọ́rọ̀ fẹ́ nira fún ààrẹ ó ní alìmọ̀rí alìmọ̀rá alìmọ̀rí aláàrẹ gbogbo ẹni táì ṣàbá ṣe mọ́fàrà jẹ́ra rẹ̀ àti kílẹ̀ ìrìnàjò ẹ̀yà ìṣàbá ti ń ṣe dára ìlàmù àwọn àfáà ní àbá àwọn olùyàn ìlú pẹ́tọ́rù rọ́pṣọ̀tàlù ọlọ́wọ́ bá fi ìtúnúlẹ̀ ó yọ̀ǹda aláàrẹ̀ fún òjò tó lè mọ́ fi ṣàánú rẹ̀ ríwò afẹ́ṣẹ́ ìdẹ̀kùn fún ní o ẹ̀tọ́ àìsàn tí wọ́n máa ń sọ ìtúnú bí ẹ̀tọ́ wúwà lẹ́yìn yóò á sì máa sọ ìrọ̀pọ̀ ó ní iṣẹ́ tó yóò kó nìra bá wa pẹ̀lú ká tó gbàwọ̀ pẹ̀lú rẹ̀ bóyá nínú ẹ̀dí wa ní àbí yóò jẹ́ káìsàn yóò tún lé mú ìwá ìsàn bá àmọ́ torí ẹ̀tọ́ lómi ẹ̀rùn àbá ìsàn tó yẹ pé tàbá ní àmọ́ ìgbàwẹ̀ pẹ̀lú ẹ̀ a lè ráwẹ̀ yẹn gbà lóòótọ́ bọ̀ yóò dìde ìkánimọ̀ tó bá fi rí bẹ́ẹ̀ lọ́gbà ọ̀rọ̀ jíjá sí nígbà àpàdé àbá fi ń sọ̀rọ̀ ká láàrin lọ́gbà rẹ̀ èyí bí ẹni Ebí fún ní máa ń tún. Má sọ àìdá láàrin ìfì. Ẹ̀rọ bí agbogbo rẹ̀ mi látàárọ̀ ṣe ọ̀sẹ́ ní wọ́n ní ọlọ́run ní òun káàrin bàrí ìdán tí omi òbílẹ̀ ìgbàlọ́lá agbójọ rẹ̀ gbogbo aláṣẹ omi lè àkàrà ọmọ ọba ọ̀. Ẹ̀rà fún dò lára yóò wá dáìsẹ̀. Tàbá ń mo ti wí dáadáa ọwí yàtọ̀ sí orí ọ̀ kò jẹ́ fẹ́ ni ó ṣe wàhálà látàárọ̀ náà bọ́sí aláwọ̀ náà ní ìmọ̀ ìgbìyànwó wọ́n ṣe kí ní jọba agbéyìn náà yẹ̀wò àmá kí la mú bẹ́ẹ̀ ò ní pé ẹni táìsàn gangan bá ń ṣe almaradu alladhi wal marad tí wọ́n gan mọ̀ pé tọ́ bá pẹ́ra ìlànà rẹ̀ kò sẹ́ni tí ó pè ọ nírọ́ ìgbà mí sí ìdára rẹ̀ bí bẹ̀ẹ́ mọ̀ rí báyìí ẹ́ṣẹ́ bí kàpò sí ní o ẹgbẹ̀rún nǹkan sí ṣe ọ̀rẹ́ mi kan ló wá kí mi lọ́dún kan gba ní ń pé bàríjà ó wá rẹ̀ ní gbọ́nà wọ́n wá dìkì ogun ọgbẹ́ ó rẹ̀ mi ó náà sí jẹun kú báyìí o nígbà ó sì mo sì gbogbo owó tó bá bá mi bẹ́ẹ̀ ó ṣe bí tó tí ẹni èsì máa kọ sí yàrá yìí ó bó ti yá bí ìbá ṣe ń bí ní gbogbo ẹ̀ nǹkan tí wọ́n sì láyé lọ́mọ rí àmọ́ jò tó dijọ́ kejì wọ́n bá tún bá ìwọ́n ah, bá fà tán ṣe wọn ni mo dé mo rò pẹ́ lóó ọ̀nà yìí àti wọn ni gbogbo àná báyìí lè bìí ọ̀nà à ẹni bá sọ fún mi ká ní kébí gbogbo aláàrẹ̀ ti mọ́ rí kó yá mọ́ rẹ gbogbo wa <laughs> ẹwọ́dì rẹ gbogbo wa ojú bí pẹ̀ wálẹ̀ ló lélẹ̀ o ká ní lánàá ni bẹ́ẹ̀ so àárẹ̀ wọgún mọ̀ fún ara rẹ tó wá ti rí pé ò lè gba àwẹ̀ mọ́ fọ́ọ̀sì ààrẹ ẹnu ìmọ̀ ọlùpẹ́ ẹ̀gẹ́ ní imani yóò pé irọ́ mi ìfẹ́ jáwẹ̀ ìṣẹ́ ọlọ́run bá lókun ọ̀ ọmọ nǹkan àwọn fàíjà tó ọlọ́run ló bú ọlẹ́bùn kí lọ ń ṣẹ́bùn ọlọ́run sí wọ́n lọ imọ́ ní ó ti ṣọ̀wábù rẹ̀ ráṣọ kéré kan fọ́kùnrin àyàjò lẹ́ẹ̀kan bọ́ bá ilé fún ìníkínú jọ lára ìtọ́jú ọlọ́run ti ṣàánú rẹ̀ kí lọ ṣàánú ara rẹ̀ dákò ìrọ̀rùn tọ́nà wọn bá bá fún wa ẹ jẹ́ káwa náà gba ìrọ̀rùn yìí kámọ̀ ní ara wa ní ara ẹjá mọ́ṣálà kan ṣe alhaidu nínú àwọn ẹni tọ́nà wọn bá sì tẹ̀kùn fún ní alhaidu obìnrin tí ń ṣe nǹkan oṣù ọ̀nà fasa obìnrin jẹ́jẹ́ gbogbo ní mímọ̀ ẹnu wọn kò wọ́n panupọ̀ ipò ipò obìnrin tí bá ṣe nǹkan oṣù wà nínú fásà obìnrin tí ó ṣe bímọ tẹ́jẹ̀ bímọ bẹ lára rẹ̀ wọ́n panupọ̀ pé kò tọ́ káwọn méjì ó magbà rẹ̀ àti káwọn méjèèjì kí wọ́n túnú ní o kí wọ́n wá san ọjọ́ yẹn padà àti káwọn méjèèjì tí wọ́n bá ilé ti gba àwẹ̀ àwẹ̀ tí wọ́n gbà wọn kò lọ wọ́n san ọjọ́ padà wọ́n kàn fi nípa ní ni àfá aláàtún sàlàyé ọ̀rọ̀ yìí dáadáa adánwò tí wá bá wà nílẹ̀ Yorùbá àwọn aláìmọ̀kan ẹni tó bá gbárùkù ránì bó tí ò lè tí fa ó sì gbọ́ta ó sì ní òun sọ tọ́lẹ́tìwìlì pé gbogbo aláàbò gbogbo obìnrin tí ń ṣe nǹkan oṣù àti lẹ́jẹ̀ tí mọ́dá láàmù kó gbáwẹ̀ ó tó bá gbáwẹ̀ ó ń ṣe lọ́wọ́ bá

èsì tábùn òdúbà lọ ọjọ́ ní kẹ́kẹ́rí búbá o àwọn ilé tí wọ́n ń wí yí aláìmọ̀kan ni wọ́n àtúndá ti wà yí ayé ti gbólè ó sì gbágí ní ìpọ̀lẹ̀ o àti bí dátà ni ọba ti rán sórí kìíní yìí sáà ti gbé sórí kílẹ̀ pé trump àbí tripod láti gbé sórí ẹ̀ má ti gbé sí ma wíkúwì rẹ lọ́nà ni tọ́ ní gan tàbí gbé sórí kìrí kan ní alhamdulillah ọ mọ́ fún fẹ́lá ya gbogbo àwọn èèyàn ṣẹjọ́ mú ẹni bá kàn búyà rẹ̀ nìkan owó pé èyí gbọ́ lọ́pọ̀ هذا زمن الفتن ولا مسافة أنا بيورا وصلي اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك طيب هذه السؤال في سؤال تفضل إيه بو ojébítí lọ ìbéèrè ni pé anárìnrìn àjò tó ti kúrò lárìnrìn àjò tí ń rìn

bọ̀tọ́ bá sì fi láì pé òun ò balance ní kó fàwọn ẹlẹ́ ọ̀nà ọ̀bà ló yọ̀ǹda kó kàn lo ẹ̀kọ́ pẹ̀lú pé wà tó ní pé òun ti wá gbára ìrìn àjò lóhun kó wá máa gbóúnjẹ bọ́ta kó máa mú nǹkan káàkiri gbà àdúgbò àà yóò fún oṣù rọ̀mọ̀gọ́nù ní àpọ́nlé àti ọ̀wọ̀ tó want ọlọ́pọ̀ fún alágbọ̀yọ̀ ọ̀rọ̀ ọlọ́wà bàbá bàbá ti náwọ́ sí àjò ha bẹ́ẹ̀ ẹni tó bá rẹ̀ nínú Ramadan kò wá gbáwẹ̀ Ramadan wà lọ sún lẹ́tọ̀ àti sápàdà ó gbọ́dọ̀ sán ní tó wà wílẹ̀ nùfà ìdàtún min ayyáàmìkò ọlọ́ni kó sápàdà náà ní kó gbọ́dọ̀ lọ́bẹ̀ o ọlọ́run yọ̀ǹda fẹ́yẹyẹ o ọlọ́run yọ̀ǹda lábọ̀ ni a yọ̀ǹda kó fílẹ̀ ńgbà tó rẹ̀ àmọ́ tára rẹ̀ bá ti yá ó ṣe kí ni ó sápàdà Allah tọ́tọ̀ ìgbèsíkèjà mufti وإليك فضل أنا كل من؟ أيوة لا يبدل الشوم هذا قاله العلماء لا في القائل نعم ما دخل الجسد هذا تكلمنا عليه كثيرا ما دخل في, في من طريق جسدنا وليس من الطريق المعتاد ها ليس من من المفترات مثلا أن ذهبت إلى الحمام وتبرمت ها واستدممت وصبت على راسك الماء هل الماء يخرج من بعد من بعد ترقنا ولا لا يدخل قد يدخل هل هذا يفطر لا يفطر هذا ما قاله العلماء هذا ما عليه الأدلة أما إذا دخل الماء عن طريق عن الطريق المعتاد وهو الفم ها هذا يفسد الصيام ولا يفسد يفسد الصيام بارك الله فيك يا فوزي تفضل انت وإليك كذلك كان شخص ماذا صائما نائم أنت بطال مسكيني أنت شوف النبي صلى الله عليه وسلم قد أوصانا ما, ما, ما وصية النبي صلى الله عليه وسلم أه فإن قاتله أحد أو شاتمه فليقول إني صائم قل إني صائم أنت خطير شو هو يسأل هل الإنسان الذي شاطره أحد أو قتله أحد ثم هذا في وقت الصيام هل له أن ينتظر حتى وقت الإفطار ثم يأتي يشقه لواده سبه وأنت مسكين يا عبد القادر اتق الله في نفسك النبي صلى الله عليه وسلم أوصاك ما وصية النبي إني أود بسر الله تعرض عليه آه. أبوه الله أعلم طيب سؤال آخر انتهى أصل إلى الله سلم من النساء من البنات في سؤال طيب سبحانك الله لا إن شاء الله هذا تعبى في درس الله torí pé Ramadan ti súnmọ́ today 27 sá ọ̀la ni 28 Tuesday 29 tàbá ní dárṣùwà kó jẹ́ ìrọ̀lẹ́ ọ̀la àti ìrọ̀lẹ́ ọ̀túnlá nìkan ìjòkó méjì ò parí tíra tó kù kí láwá ṣe inshallah lọ́la báadà tó hù láti bẹ̀rẹ̀ ìbẹ̀lọ́ bá lágbára nígbà délé ya one hour two hours before ashe àti bẹ̀ ashe tó wá bẹ̀rẹ̀ títí six inshallah àwa ṣe bẹ́ẹ̀ níjọ́ tuesday náà tọ́nà bá láti parí rẹ̀ alhamdulillah ilẹ̀ ìgbẹ̀ ìfẹ́mẹ́tẹ̀ yìí láti mọ̀gádà àti sáàlìyà sáà sáàlìyà two o'clock láti bẹ̀rẹ̀ lọ́la bí i bẹ̀rẹ̀ náà tàbá ní gbé dé ashe àárín nǹkan tó pọ̀ وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته